فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، ترى لمعة الانتقاد الهادي إلى إلى السبيل الرشاد للإمام الموفق موفق الدين أبي محمد عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي عليه رحمة الله تي أمباكي كاريلا نبي تي أكالوني قال المصنف رحمه الله قال الإمام أبو عبد الله أحمد بن محمد بن حنبل رضي الله عنه في قول النبي صلى الله عليه وسلم إن الله ينزل إلى السماء الدنيا أو إن الله يرى في القيامة وما أشبأ هذه الأحاديث نؤمن بها ونصدق بها لا قيف ولا معنى ولا نرد شيئا منها ونعلم أن ما جاء به الرسول حق ولا نرد على رسول الله صلى الله عليه وسلم ولا نصف الله بأكثر مما وصف به نفسه بلا كيف ولا ولا نصف الله بأكثر مما وصف به نفسه بلا حد ولا غاية ليس كمثله شيء وهو السميع البصير ونقول كما قال ونصفه بما وصف به نفسه لا نتعدى ذلك ولا يبلغه وصف الواصفين نؤمن بالقرآن كله محكمه ومتشابئه ولا نزيل عنه صفة من صفاته لشناعة شنعت ولا نتعدى القرآن والحديث ولا نعلم كيف قنه ذلك إلا بتصديق الرسول صلى الله عليه وسلم وتثبيت القرآن آه الإمام آه موافق الدين الإمام مقدسي ابن قدامة عليه رحمة الله وبرا سنين باورا نقا انتو ننشو pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba wọ́n ń bá a lọ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ní òní òun náà ni wọ́n ń ṣe ìkáyà ọ̀rọ̀ imaamu ahmed bin hanbal عليه رحمة الله وني قال الإمام أبو عبد الله وني إمام أبو عبد الله أحمد بن حنبل عليه رحمة الله وصبايك في قول النبي صلى الله عليه وسلم باتوا إن شاء الله نقع gbólóhùn tí anábì sallallahu alaihi wasallam sọ يقول إن الله ينزل إلى السماء الدنيا ipe ọlọ́run ọba a máa sọ̀kalẹ̀ wá sí sánmà ayé àwa tí a bá rántí a ti kà síwájú nígbà tí mò ń mú àwọn àpẹẹrẹ wá nípa àwọn sífàtù al-fi'liya àwọn ìròyìn tó jẹ́ ìròyìn iṣẹ́ tọ́lọ́run ọba máa ń ṣe mo mú hadith nuzul wá ipe anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa sọ̀kalẹ̀ ní sulusul layl al-akhir ní mẹ́ta ìgbẹ̀yìn òru wọ́n ní gbólóhùn anábì yẹn aw àbí inna Allaha yura fil qiyama ipe ọlọ́run ọba ọba tí a rí ni tó bá di ní ọjọ́ ìgbẹ̀yìn al-qiyama sọ hadith anábì náà ní eléyìí anabi ní gbogbo yín lẹ́ẹ̀rí ọlọ́run ọba yín yawmal qiyamah kama tarawna alqamara laylatal badri gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń rí òṣùpá ní ọjọ́ kọjọ́ kẹrìnlá ẹni pé ní ijọ́ tó máa ń mọ́lẹ̀ pérégede òṣùpá ọjọ́ kejìlá òṣùpá ọjọ́ kejìlá tó máa ń mọ́lẹ̀ régede tó máa ń pè ní albadiru anabi níbẹ̀ ṣe máa ń rí ọlọ́run ọba yẹn sọ bẹ́ẹ̀ náà ni yóò mọ́lẹ̀ ọlọ́wọ́n ọba ló ń kálukú yín lẹ́rìí ọlọ́wọ́n ọba látúndọ̀mùn tẹ́nìkan kan ò ní ṣe pé wọ́n ṣàbòsí fún un láti lè rí ọlọ́run nínú ìgbẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ní ọjọ́ gbendal kiyama sheikh ni wàmá ashba hadhi il ahadith àti àwọn hadith tó bá tún jọrú àwọn hadith báyìí nu'minu biha sheikh ni ìlànà ahlu òun náà ni pé a ní ìgbàgbọ́ sí i mo tún fẹ́ padà ìmáàmù al-Maqdisi ibn Qudama alayhi rahmatullah wọ́n ní qala al-imáàmù abu abdullah wọ́n ń gbé ọ̀rọ̀ ìmáàmù ahmed wa ìmáàmù abu abdullah ahmed bin muhammad bin hanbal radiyallahu anhu wọ́n ní fi qawli nabi sallallahu alayhi wa sallam wọ́n ní ọ̀rọ̀ tí Imam Muhammad sọ lérí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní inna Allaha yanzilu ila sama'i dunya anabi ní ọlọ́run ọba a máa sọ̀kalẹ̀ wá sánmà ayé àdìsí àkọ́kọ́ nù ṣẹ̀pẹ́ mo ní àti kàdísì yẹn tọ́lọ́wọ́n máa béèrè ní òru yẹn ni pé tó bá ti di ní òru gbẹ̀yìn ibi ta ló ń wá foríjìn ta ló ń wá ìkẹ́ ọlọ́run ọba ta ló ń bẹ̀ mí kí n dá lóhùn pírú àwọn hadithi yìí àbí inna Allaha yura fil qiyamah àbí hadithi kejì tó ṣe pé ó ní ọlọ́run ọba tó bá di ní ọjọ́ gbìndàl kìyàmà àwọn mùsùlùmí ń rí ọlọ́run hadithi alákọ̀ọ́kọ́ yìí la máa ń pè ní hadithi nuzul nuzul hadithi wọn la ń pè ní hadithi ru'ya ọwọ́ àbíká ni pé ru'ya ẹni pé rírí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì wọn ni sifatu nuzul so ìròyìn bí ọlọ́run ọba ṣe máa ń sọ kalẹ̀ wọ́n ní wà má àṣìbá àádé il ahadith imam ahmed ní gbogbo àwọn hadith tó bá tún jọrọ àdìsí méjèèjì yìí tó ṣe pé àdìsí àwọn sífà ọlọ́run ọba ni tó ń ròyìn ọlọ́run ọba imam ahmed ní nu'minu biha a ní gbàgbọ́ sí i ìsúnmọ̀pá ní gbàgbọ́ sí i ni pé a gbà pé nuthbitu an-nuzul a á gbà pọ́lọ́wọ́n ọba ìmọ̀ ń sọ̀kalẹ̀ lóòótọ́ ní ìdámẹ́ta ìgbẹ̀yìn òru gẹ́gẹ́ bí àdìsí yẹn ṣe gbé jáde ṣùgbọ́n kan náà tún gbà ipe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala rí àwọn mùsùlùmí rí ọba lódodo tó di ní ọ̀rọ̀ yìí bó ṣe wà nínú hadith anabi tọ́ wọ́n ní wa nusaddiqu biha á gbà gbọ́ pé bó ṣe rí náà nìyẹn á sì gbà á lódodo la kayfin àmọ́ àní máa wádìí káàkiri kayfin pé báwo gangan ni yóò ṣe rí gangan la kayf àní máa wádìí ipe báwo ni sísọ̀kalẹ̀ yẹn gangan yẹn ni pé al-kayfiyya àní mo wádìí rẹ̀ káàkiri yẹn ni pé a sì tafwidu alkaifiyati ila Allah yẹn ni pé a ṣàfitì pé ọlọ́run ọba òun ló mọ bí òun ṣe máa ń sọ bí nuzulin yaliq bi wa azamatihi sísọ tó ṣe pé ó ṣe déédéé bọ́lọ́run ọba ṣe tóbi tó bákan náà ṣe déédéé bí ọlọ́run ọba ṣe bùháyà tó a fi rinlẹ̀ fọlọ́run ọba bẹ́ẹ̀ bila kẹfìn a ní mọ wádìí ìpín gbà tí a bá sọ pé àwọn mùsùlùmí wọn ò rí ọlọ́run ọba níjọ́ yẹn ká mọ wádìí pé báwo ni a ṣe rí ọlọ́run ọba náà kí báwo ni rírí rẹ̀ wọn ò sì jẹ́ gangan sórí eléyìí kò sí wá ká mọ wádìí kankan òun náà ni mo fi ṣàlàyé ń jò ní ọ̀rọ̀ Imam Malik táwọn náà ń sọ pé al-istiwa yẹn ni pé istiwa wíwà lókè àlẹ́ ara ìròyìn tí ó ń jẹ́ sífà fìrìlíyà ni àwọn ìròyìn iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe èèyàn gbọ́dọ̀ wá máa wádìí pé báwo gangan ni istiwawo ọlọ́wọ́n bá ṣe wà sẹ́ ẹ̀ ẹ̀rí kó ti pé àwọn ìròyìn mẹ́ta tí mo fi mú alápèjúwe nísìnyí méjì wà nínú àwọn tíratáǹkà òun ní sífàtú nùzúl sísọ̀kalẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni rírí ọlọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kẹta òun ni bíbẹ ní òkè àlàárùsì èèyàn gbọ́dọ̀ mọ́ wádìí pé báwo ló ṣe rí gẹ́gẹ́ sẹ́ báwo gẹ́gẹ́ ló ṣe wà lókè àlàárà ìṣẹ̀rẹ̀ yẹn sẹ́ báwo ni ṣe máa ń sọ̀kalẹ̀ sẹ́ dẹ̀n báwo ni ó ń ṣe máa ń sọ̀kalẹ̀ kí ọmọ wádìí ìyẹn ọ̀kan wá ṣùgbọ́n kan náà kí o tún máa wádìí pé báwo ni a ṣe rí gan ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà ìyíwọ̀n ọ̀kan mùsùlùmí wọn ò gbìyàn kọ́ wa lọ́rùn náà ni wọ́n fi ní pé bèlà kéfín àgbọ̀dọ̀ láàfẹ́ máa bó ṣe bèlà kéfín àgbọ̀dọ̀ máa wádìí kí wàá fẹ́ mọ bó ṣe rí gangan ṣé àwọn pọ́mì ènìyàn tí wọ́n bá ní pé ọmọ ènìyàn nísìn ipe ó ń sọ̀kalẹ̀ láti orí òkè ṣe àwọn pọ́ rọrùn kí wọ́n fẹ́ mọ òkè báwo ni ṣe ń gbé ẹsẹ̀ so kí wọ́n fẹ́ wádìí ṣé òun náà lọ sọ̀kalẹ̀ fúnra rẹ̀ ni àbí wọ́n gbé egun ni àbọ̀ sọ̀kalẹ̀ fúnra rẹ̀ ni ìyẹn ọ̀kan wá o nípa tọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala náà náà fi ní pé bìlà kayfin wọ́n wá tún mú kí imam makdisi alayhi rahmatullah wọ́n tún wá ní wàhálà máàna àtúngbọ̀dọ̀ wádìí ìtumọ̀ tó bá ń jẹ́ sífà ọlọ́wọ́n ọba sọ wọn afáwa ṣàlàyé ipe wàhálà máàna tí imam sọ ní àyìn imam makdisi ipe kìí ṣe ìtumọ̀ nání ká má o torí pé kí a mọ ìtumọ̀ tí wọ́n ń sọ gangan bí lápèjúwe tó bá ní ọlọ́run bá máa ń sọ kalẹ̀ ìtumọ̀ sísọ màálùm tó ṣe mà ní tó bá ní èèyàn sọ nǹkan sọ kalẹ̀ ó ṣe mà so túmọ̀ sí pé máàna tó ń sọ yìí àbí ká ní pé a gbọ́dọ̀ máa wá túmọ̀ kí ká ní pé a rí ọlọ́run rírí nǹkan á ìtumọ̀ rẹ̀ ṣe gbọ́yè so túmọ̀ sí pé wàhálà máàna tó ń sọ yìí yẹn ni pé àkíkọ̀tẹ̀l máàna àbí kún á kẹ́ni pé ìmọ̀ ìbú ṣe rí gangan gẹ́lẹ́ òun náà ni ìtumọ̀ rẹ̀ gangan tí wọ́n ń sọ bí kìí ṣe pé ìtumọ̀ náà ni wọ́n sọ torí pé kí ni ìtumọ̀ yẹn ó clear ipe ìntàlẹ̀ mọ̀ ní kàmọ́lù máàna wọn ni fàwọ́ bidilalatihi al-lughawiyya wa khafa biqayniyatihi wa kayfiyatihi wa kunihi oníkálá fẹ́ mọ bó ṣe rí gangan nítumà so pé ìtumọ̀ tí kìíní yẹn ń jẹ́ gangan bí yẹn ni pé tí wọ́n ń sọ náà ni pé máa nà kìfíyà náà ni wọ́n ń sọ kìí ṣe pé ìtumọ̀ lọ́gà nínú èdè pé nǹkan tí sọ̀kalẹ̀ ń jẹ́ ni àbí nǹkan tí rírí ń jẹ́ ni àbí nǹkan tí àlèsè wa ìwà lókè àlẹ́ àrùn ti ń jẹ́ ni so ká má ṣe gbọ́ yìí torí pé kí ni àwọn àfáà ṣàlàyé pé tá a gbé lọ báyìí ipe ká tu gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra yìí ká ní pé wànásùdùkú wànásùdùkú bí ha lákàífà wàlà máàna ìpè yóò túmọ̀ sí pé a ṣe pé a ṣe tẹ̀fúwìdù nù tẹ̀fúwìdù máàna wọ́n ní ìyẹn kọ́ tẹ̀fúwìdù kìfìyà náà ni máàna yẹn ń túmọ̀ bákan náà àfáà tó wọn máa ń ṣàlàyé ìpè irun tó ṣẹlẹ̀ sí alimami Maqdisi yìí ara ń tí kódà tá a bá ní ara ń tàfimọ̀ pé ìkọ́mi ènìyàn náà lọ́mi ènìyàn ọmọ jẹ́ ni ọmọ ènìyàn náà lèèyàn máa jẹ́ sọmọ ènìyàn yóò mọ̀ wà nínú kó máa ṣàṣìṣe gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn náà ni lókun ìgbà tó wá ṣe pé nǹkan tó hàn sí ni àmọ́ ní tó dáa jù òun ni pé ní tó bá wá wá lẹ́yìn rẹ̀ táwọn bá wá rí ní tó ń jẹ́ àṣìṣe káwọn ọba ṣàtúnṣe rẹ̀ kí o sì fún ní mahmal tó da yẹn ni pé ìtumọ̀ tó da yìí tí wọ́n bá rí àṣìṣe yẹn gbé ka so náà ni so torí pé kí ni tí kò sẹ́nìkan tí ó dìde nígbà yẹn tí ó wá tako nǹkan tí Imam Maqdisi tí wọ́n kọ kalẹ̀ yìí ní àsìkò rẹ̀ ipe la kaif orí bẹ́ẹ̀ àmọ́ wala ma'na kàwọn ni kò rí bẹ́ẹ̀ so ti yé báwọn yẹn ni pé yẹn ni mahiyati ma'nahu yẹn ni pé ìtumọ̀ àwọn sèfáàtò yìí gangan àgbọ̀nrún afẹ́ wá ìdí rẹ̀ káàkiri àmọ́ àmọ̀túnmọ̀ rẹ̀ bí ṣe ń jẹ́ gangan tábà wo máàna ń ti ń padà sí náà ní alkaifiya náà ni pé bóòlù ṣe rí gangan so a gbọ́dọ̀ takò wala naruddu shay'an minha a gbọ́dọ̀ takò kankan nínú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba wọn ni wọn náà ilẹ̀m wọn ni a tún gbọ́dọ̀ mọ̀ annama rasulu haqqun ipe nǹkan tí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tó mú wá bá wa àlùmọ̀ yìí òdodo ni o wala naruddu ala rasulillah a gbọ́dọ̀ takò anabi sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ takò ká ní ọ̀rọ̀ yẹn àwọn ọ̀gbá wọlé wala nasifullaha bi akthara bima wasafa bihi nafsa a ròyìn ọlọ́wọ́n pẹ̀lú ìròyìn tó ṣe pé ó ju tó fi ròyìn ara rẹ̀ lọ a gbọ́dọ̀ ròyìn ọlọ́run ọba pẹ̀lú tó ṣe pé ó fi ròyìn ọlọ́run ó fi ròyìn ara rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni pé káwọn tó wá wà nǹkan kan míì nínú àwọn ìròyìn ọlọ́run àbí ìròyìn tó ipá wà láwa rò àwa máa ròyìn rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bò ṣe ròyìn ara rẹ̀ ẹni pé a ṣe yẹn o ká máa ròyìn ọlọ́run ọba ju bó ṣe ròyìn ara rẹ̀ lọ a ṣe bẹ́ẹ̀ wala nasifu Allah a gbọ́dọ̀ ròyìn ọlọ́run bíi akthar mimma wasafa bihi nafsahu ju bó ṣe ròyìn ara rẹ̀ lọ tọ́lọ́n bá ròyìn ara rẹ̀ pé nǹkan tó ń ní kí wọ́n wá ní wọn nílà ká ìpé òun èmi ò tún ròyìn ọlọ́run jù bẹ́ẹ̀ lọ so irú eléyìí kò kí ń ṣe ìlànà ahlus sunnati wal jamaa ìmáàmù Maqdisi wá ní bila haddin wala ghaya nára tí àwọn afá tó ń ṣàkíyèsí níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé tán bá ní pé aróyìn ọlọ́run ọba abẹ́là haddin láláì sọ pé ó ní àlà ipe ó ní límítì wọn pè ní àlà ẹni pé ìròyìn ọlọ́run ọba tá a máa ń ròyìn ni pé kò ní àlà ẹni pé ìtumọ̀ rẹ̀ ni pé kò ní òpin tán bá ní àlà kínní yìí rè ẹni pé nìháyà rẹ̀ rè ẹni pé ìròyìn ọlọ́run ọba aróyìn rẹ̀ pé ọlọ́run ọba ọba tí ò ní òpin ni òun náà ni kò lópin yẹn ni pé ìròyìn rẹ̀ kò sí pé bí báyìí náà ni ó lè dúró bí báyìí lọ́la rẹ̀ mọ bí báyìí yẹn ni pé yẹn náà ń pè ní alahad so òun ni pé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí ọba tí ò ní àlà ni níbi ìròyìn rẹ̀ gbogbo ìròyìn rẹ̀ ó jìnnà sí tọ́mi ènìyàn yányán kò ṣe fi wéra wọn yẹn ni kò ṣe fi jọra wọn so lẹ́yìn yẹn ni lẹ́yìn sọ́lá ò ní àyà pé ẹni pé kò sí ààlà fún ìròyìn ọlọ́run àbí a lè sọ pé nínú ìròyìn ọlọ́run káwá níbi tí àwàtọ́ lálà ni ọmọ ẹ̀dá mẹ́nìyàn ó ní bó ṣe ma agbára rẹ̀ ní ààlà làákàyè rẹ̀ ní ààlà ìrìnà rẹ̀ ní ààlà ìgbọ́rọ̀ ọmọ ènìyàn ó ní ààlà ẹni pé ó ní limitation ó níbi tọ́ ma tọ́mọ ènìyàn bá wà níbi kan nìsín yóò ní mò ń rí kíní yìí dáadáa tó bá yá yóò ní kíní yìí ti fẹ́ rí mọ́ dáadáa tó bá wá já èèyàn ní rí mọ́ ìnírí nǹkan yẹn mọ́ tí nǹkan yẹn ó sì wà níbi tí ń lọ náà tí pé ojú yẹn ni ọ̀kan ní rí mọ́ àmọ́ tí Allah subhanahu wa ta'ala ìrìnà ọlọ́run ọba kò ní àlà ìgbọ́rọ̀ ọlọ́run ọba kò ní àlà tọ́mi ènìyàn bá ń gbọ́rọ̀ níbì kan tó bá yáyò ni pé mi gbọ́ kíní yìí mọ́ dáadáa ti gbọ́ rárá yẹn ni sọ ó mi pé àlà mi ènìyàn ó àlà ìrìnà ọmọ ènìyàn ó níbi tó ma àlà ìní agbára ọmọ ènìyàn ó níbi ma àmọ́ tí allah subhanahu wa ta'ala kò sí àlà fún ọlọ́run ọba láhàdùn wà láàgáyà kò sópin fún ipe ibi tára gbé tápá ibi tára ibi típa rẹ̀ mọ náà ni ibi tí ìrìnà rẹ̀ mọ náà ni tó òun náà ni pé irú eléyìí òun náà ni àwọn ìtumọ̀ tó ṣe pé a lè fún ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí alimami Maqdisi aleyhi rahmatullah tó yẹ sọ sínú tírà yìí òun náà ni pé ọlọ́run wa subhanahu wa ta'ala bila haddin wala ghaya ọlọ́run ọba kò ní àlà kò sì ní òpin ìwà wo wọn á parí rẹ̀ pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir nǹkan ọlọ́run ọba laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul nǹkan kan ọjọ́ ọlọ́run ọlọ́run ọba yìí náà ni ọba tó ṣe pé ó ń gbọ́ gbogbo ọ̀rọ̀ ń gbọ́ gbogbo nǹkan ó sì gbogbo nǹkan gbígbọ́rọ̀ ọlọ́run ọba ìgbọ́ bí ṣe ń gbọ́ kí gbogbo tí ń bẹ láyé ká máa sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà Akbar kò di ọlọ́run ọba lọ́wọ́ kọ́ mọ́ gbọ́ tó ní kálukú ọmọ ènìyàn ni ó ní pé dákẹ́ náà jẹ́ kí n gbọ́ tiẹ̀ etí gbọ́ méjì lọ́dọ̀ mi ènìyàn nìyẹn àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni wọ́n fi ní pé kò sí fún gbogbo tí ń jẹ́ ìròyìn ọlọ́run bákan náà kò sí òpin fún gbogbo tí ń jẹ́ ìròyìn ọlọ́run ọba tómìnìyàn tó bá ti kó bá fẹ́ gbọ́rọ̀ ẹyọ kan náà ní ọ̀gbọ̀ kò lágbára àti gbọ́ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ibi tí agbára mi ènìyàn ìgbọ́rọ̀ mi ènìyàn mọ̀nù sọ àmọ́ títí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ ìgbà tí imam makati sì tún bá ọ̀rọ̀ lọ wọ́n ní wọn naqulu kama qal wọ́n ní àwọn náà sọ gẹ́gẹ́ bó ń ṣe sọ ẹni gẹ́gẹ́ bí ìmáàmù ẹni gẹ́gẹ́ bí imamu ahmed gẹ́gẹ́ bá ṣe sọ yẹn ó mì pé nǹkan tí Allahu Akbar gbogbo ọ̀rọ̀ tí mo ń kóòtù láti ẹ̀kan láti ẹnu imamu ahmed ni alimamu makadesi alayhi rahmatullah àwọn kan mú ọ̀rọ̀ yẹn wá ni ipe bí ó ṣe wá látọ̀dọ̀ imamu ahmed lélẹ́yìí o náà ni gbogbo tí mo kà lẹ́ẹ̀kan ipe inna Allah yanzilu ila sani wama ashba hadhihi fáwọn àgbé tírà yẹn lọ́wọ́ tí wọ́n ní pé qala al-imam abu abdullah ahmed bin muhammad bin hanbal rahimahu radiyallahu anhu fi qawli nabi inna allah yanzilu ila samai dunya ìpẹ́lọ́wọ́n máa ń sọ̀kalẹ̀ wáyé sánmà ayé pé ànábì wí bẹ́ẹ̀ inna allah yura fil qiyama ari ọlọ́run ní al-qiyama ahmed náà ló tún sọ̀rọ̀ yẹn pé wà má ashbah hadil ahadith nu'minu biha gbogbo àwọn nǹkan bá jọ àwọn àdéhìí agbọ́dọ̀ nígbàgbọ́ sí ونصدق بها ونصدق بها أقول أقبال دودو لا كيف أقول ما وادي ببا ولو شريك ولا معنى أقول لا فما يتم بو شريك دينو ولا نرد شيئا منها أقول دانك قدام به ونعلم أن ما جاء برسول حق إمام أحمد ni imam makadisi ń mú ọ̀rọ̀ wa pé a gbọ́dọ̀ mà ipe tí anabi mú wa fún wa òdodo ni wàlànà rúdùn ala rasulillah sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ takò anabi sallallahu alaihi wasallam níbi nǹkan tó bá sọ fún wa wala nasifullah a gbọ́dọ̀ láfẹ́ ròyìn ọlọ́run ọba bíi akthar kó tó wá pọ̀ ju mimma wasafa bihi nafsa gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ròyìn ara rẹ̀ lọ bila haddin wala gaya ọlọ́run ọba yìí kò ní àlà kò sì ní òpin laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ní nǹkan kan ò rí gẹ́gẹ́ bí èmi ọlọ́run ọba ọlọ́run ọba yìí náà lọ́ba tí ó ń gbọ́ ọ̀rọ̀ òun náà ni ọba tí ó ń rìnà tọ́ Imam Maqdisi tí wọ́n ní wa naqulu kama qal àwa náà yẹn ni pé Imam Maqdisi Ibn Qudama alayhi rahmatullah wọ́n ní àwa náà wá ń sọ gẹ́gẹ́ bí Imam Ahmad ṣe sọ wọ́n ní wa nasifu bima wasafa bihi nafsa wọ́n ní àwa náà á máa ròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn tó bá fi ròyìn ara rẹ̀ la nata'adda dhalik àní kọjá là ń tó fi ròyìn ara rẹ̀ kánilà káyìí wá fẹ́ káwa ní àmọ́ tún ròyìn ọlọ́run pẹ̀lú nǹkan tí ò fi ròyìn ara rẹ̀ rárá o a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. wàlá yablughuhu wasful wasifin wọ́n ní gbogbo ẹni tó bá ń ròyìn ọlọ́run ọba kò lè ròyìn ọlọ́run ọba yányán pé bó ṣe rí gangan náà ní ròyìn rẹ̀ yìí rárá o la yablughuhu wasful wasifin. ìmáàmù Maqdisi nínú nu'minu bil Qur'ani kullihi ipe a nígbàgbọ́ sí gbogbo tí ń jẹ́ alukur'an gbogbo ẹ̀yà alukur'an la gbàgbọ́ muhkamihi wa mutashabihi muhkamihi àwọn àyà tó jẹ́ àwọn àyà ìdájọ́ tó ṣe pé yóò clear pé àyà ìdájọ́ ọlọ́run ọba lẹ́yìn ọlọ́kọ́lọ́run ó dájọ́ tí ó gbé wá pé mo ṣòfin báyìí tó mi nìyó sì rí pé ó wà muhkam pé ìdájọ́ rẹ̀ yíyàn tí ó clear síyàn tí ó jẹ́ pé òfin tí yẹn ó fojú ara yàn rí báyìí tí ó yàn tí yóò fi tí yóò rí pé ọlọ́run ló ṣòfin gẹ́gẹ́ bí lápèjúwe tọ́lọ́run bá ní ẹ máa kírun akéemu sọlá wà á tu zakat tó ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ máa yọ zaka gbogbo àwọn nǹkan yìí wàlá taqulu rìbá wàlá taqrabu zina gbogbo àwọn nǹkan yẹn ẹ má jẹ rìbá ẹ má ṣe àwọn àyà tó ń pè ní muhkamatunu àwọn àyà tó ṣe pé ìdájọ́ rẹ̀ yóò clear nítorí ká má ṣe yóò clear nítorí ká ṣe yóò clear wa mutashabihi Imam Maqdisi ní nu'minu bil Qur'ani kullihi gbogbo Qur'an làwọn gbàgbọ́ o muhkamihi èyí tó jẹ́ pé ó jẹ́ èyí tí ìdájọ́ rẹ̀ clear tó ṣe pé ìdájọ́ rẹ̀ máa ń jọra wọn tí ó fẹ́ lójú tí pé kò ní jẹ́ òfin tó jẹ́ pé tí wọ́n sì gbọ́dọ̀ mọ́ mi ní ìdájọ́ ọba ni. òun náà nírú àwọn ọ̀rọ̀ tí a ń bá lọ yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba àwọn sífáàtì rẹ̀ sọ pé bí ṣe máa ń sọ̀kalẹ̀ ni bí ọlọ́run ní bí ṣe máa ń bá ṣe rí níjọ́ ni bí ṣe wà lókè àlàárùṣì ni so gbogbo àwọn nǹkan báyẹn tó pọ̀ sí wà nínú alukur'an mùsùlùmí gbọdọ̀ gbà gbọ́ so wàlá nazilu anhu sifatan, a gbọdọ̀ yẹ̀kú fọlọ́run ìròyìn kan pé nù àwọ̀ gbà ká ní ẹ̀yìn àgbà ìròyìn yìí wọlé ká ní pé àwọn onígbà ìròyìn yìí àwa takò ká ní pé àníjẹ́ kó rí bẹ́ẹ̀ ká wá ní lè ṣànà àìtí ṣànà àìtí ká wá nítorí ike bọ́yá ó burú àbí kíní yẹn yẹn kò bá a mu ká ní àgbà gbọ́lé pé kíní yìí kò bá a mu so kí wọ́n wá àwọn àwáwí kan ṣé àwa ní máa fi ọmọ ènìyàn àní máa fi wí ọlọ́run báwọn. so gẹ́gẹ́ bí àwọn àṣàyìnrọ̀ gẹ́gẹ́ báwọn ṣe ń sọ tí wọ́n ní ta bá ní ọlọ́wọ́n ọba ń sọ kalẹ̀ à ajẹ́pá máa fi ìròyìn yẹn ròyìn ìròyìn èèyàn láfi ń wúròyìn ọlọ́wọ́n ọba yẹn àbí ta a bá ní ọlọ́wọ́n ọba ọba tó ṣe pé ó wà lókè ni wọ́n ní à á pe pé ìròyìn ọlọ́run bẹ̀ ló pé wà lókè ṣé kò ní máa jẹ́ pé pé ó ní tó wà nù so tí ó gbúrú eléyìí ní tí ni èèyàn ń rán káàkiri wọn àbí kí wọn ní pé ọlọ́run ọba lọ́wọ́ kí wọn ní a kì í ṣọwọ́ pé ìkẹ́ ni tẹ́wọ́n mi kí tá a bá ti lọ́lọ́run ọba lọ́wọ́ a jẹ́ pé à ń fi ọlọ́run ọba wí àwọn èèyàn nu lè ṣàná àti ń ṣàná àti nítorí nǹkan kan tẹ́yìn rò pé tọ́mi ènìyàn rò pé nǹkan yẹn kò dáa rò kò sí tọ́kàn wá ìgbà tí ọlọ́run ọba ti sọ pé òun ṣe nǹkan báyìí òun ní nǹkan báyìí ọmọ ènìyàn náà gbọ́dọ̀ gbà ọlọ́run ọba ń ṣe ọlọ́run ọba sì ní wàlẹ́ àna ta'addal Qur'an wal hadith àbọ̀dọ̀ sáré ká kọjá alukur'an ká kọjá hadith anabi sallallahu alayhi wa sallam wàlá na'lamu kayfa kúni ìdálíkà ẹ̀wọ̀n kan ọ̀rọ̀ kayfiya kan tí a ní imamu mali imamu ahmed tí imamu makidisi kó ọ̀rọ̀ wa náà ni imamu makidisi ẹsẹ̀ wa yẹn yìí wọ́n ní wàlá na'lamu kayfa kúni ìdálíkà àlélàfẹ́ máa bí nǹkan yẹn ṣe rí gangan gangan إلا بتصديق الرسول صلى الله عليه وسلم وتثبيت القرآن àfi ká gba anabi sallallahu alayhi wa sallam ká gbà á lódodo a lè mọ a lè mọ bí nǹkan yẹn ṣe rí gangan ìyẹn ni pé ká ní pé bí ròyìn yẹn ṣe rí gangan bóyá alápèjú àrùn yẹn ọlọ́run pẹ̀lú kó lójú àrùn yẹn pẹ̀lú kó ní ọwọ́ àrùn yẹn pẹ̀lú kó ní ẹsẹ̀ àrùn yẹn pẹ̀lú kó ní gìgísẹ̀ àrùn yẹn pẹ̀lú kó ní ojúgun a lè mọ gangan bó ṣe rí gangan so ntọ́sà kan wa wọn náà ní tasdiqur rasul ká gba anabi sallallahu alayhi wa sallam ká gba pé òdodo ní tànàbí ń sọ kí á ṣọ́wọ́n náà hadith anabi ipe ọlọ́wọ́n ọba ó ní nǹkan báyìí ọlọ́wọ́n ọba irú ròyìn báyìí níbẹ̀ nínú ìròyìn ìròyìn rẹ̀ ah mùsùlùmí tó bá ṣe tán yọ gbà náà nítorí pé àwọn tí wọ́n ń bá anabi sallallahu alayhi wa sallam lò gbà àwọn sàhábà wọn ò máa bi anabi sallallahu alaihi wasallam pé kí ni ìtumọ̀ nǹkan tí ọ̀ ń sọ yìí nínú al-Qur'an àbí nínú hadith anabi sallallahu alaihi wasallam ní àwọn kan tó ní í ṣe pẹ̀lú ìròyìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá wá jẹ́ mùsùlùmí gidi tó ṣe pé yóò rí gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ yẹn òun náà ni pé kò ní máa wádìí pé báwo ni nǹkan yẹn ṣe rí gangan ntí ọkàn kù fún náà ni pé hmm, tọ́ Uh-uh. gbígbọ́ gbígbà ni sami'na wa ata'na yóò gbà yóò sì gbà wọlé yóò sì di sẹ́mi wa tathbitil Qur'an àti nǹkan tó bá rìn nínú al-Qur'an iná ni a gbọ́dọ̀ gbà wọlé mùsùlùmí gbọ́dọ̀ gbà pé bó ṣe rí náà ni anabi sallallahu alayhi wa sallam sọ yẹn ṣọlẹ́ yìí ni ó jẹ́ pé èèyàn rìn na anabi sallallahu alayhi wa tó yẹ kó yóò jẹ́ oríire láńlá fún yẹn ní ayé àti ní al-qiyama sọ abẹ́lẹ́ wa ta'ala ọba tó máa ń fi ọ̀rọ̀ ara yẹn yéèyàn kọ́lọ́n kó má ọba tó ṣe pé òun náà ló máa ń fi ìgbàgbọ́ rẹ̀ jòkó sínú ẹ̀mí yàn kọ́lọ́mọṣà fi jẹ́ kí ó jòkó sínú ẹ̀mí wa ọba tó ṣe pé òun ló máa ń kí ìbẹ̀rù rẹ̀ sínú ẹ̀mí yàn kọ́lọ́mọṣà kí ìbẹ̀rù rẹ̀ sínú ẹ̀mí wa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk